wọ́n àlàyé náà lọ síwájú láti ẹnu àwọn àlùfáà wa tá a ti ń gbọ́ tẹ́lẹ̀ náà ni fadilatu sheikh dr fadil abiola nuruddin al-imam bismillah. alhamdulilah rabbil alamin imam al-murtalin wa alihi wa sahbihi ajma'in amma بعد اللهم اهدنا لما اختلف فيه من الحق بإذنك آمين إنك تهدي من تشاء إلى صراط مستقيم آمين أيها المستمعون الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته níbi kò tó rí kọjá lọ yẹn lùbọ́ wa ẹni àpọ́nlé àtàlàyé fún wa wípé ọkọ̀ ànábì wa Muhammad gbogbo wa náà máa ṣe Abu Talib ọmọ ọgbà Islam ọmọ tẹ̀lá ànábì lẹ́yìn sallallahu alaihi wasallam òun ti bó ti jẹ́ sí pé àwọn ayọniṣẹ́ àwọn equipment tó yẹ kí èèyàn gbà ó sì tẹ̀lé ó pé pérépéré níwájú ẹ̀ òun ti bẹ́ẹ̀ náà kò tẹ̀lé ànábì àárẹ̀ sọ́lá àti wọ́sọ́lá ó tó wa gẹ̀ẹ́ wípé ẹni tó pè é ẹni tó pè àbúkọ́ lébi ọ̀nà ìdánẹ́gbọ̀ Muhammad àwọn náà sì mọ̀ pé kò sẹ́ni tó mọ̀ ọ̀rọ̀ sọ nínú àwọn ẹ̀rẹ́ ènìyàn tó tó ànẹ́gbọ̀ Muhammad bákan náà irinṣẹ́ tí ànábi ló láti fi pé àbúkọ́ lébi àwọn irinṣẹ́ tó jẹ́ sí pé má lò ní má jẹ bẹ́ẹ̀ wà environment kẹ́ni baptistus wọ́n tọ́jú lọ́wọ́ àárídé yóò ní tẹríba yóò sì túbọ̀ dúdú ọkàn rẹ̀ ọ̀rọ̀ láti gba tí wọ́n bá ń gba kan oṣù mm. bẹ́ẹ̀ náà àbúkú wọn níbi wà lórí bẹ́ẹ̀dì oṣù bẹ́ẹ̀ náà wọ́n tún sọ òdodo fún ìmọ̀gbà náà ni náà ń tún ti báyìí àyíwá má gbà fún ànábì sallallahu alaihi bá wòye sí dáadáa a ní nàìjíríà àwọn yorùbá ní wọ́n ń sọ ọ̀rọ̀ nàìjíríà wọn ní àjẹ́ ńlá agún ìyẹ́ ní ọjọ́ àjọ títí kìíní kan lọ́bà tí ó jẹ́ kí wọ́n mọ̀ nì tàbá tí wọ́n rí nǹkan tó dára tó dára tó dára tí bá ń lọ àwa rí i pé kìíní yìí ń pa rẹ̀ hàn lára nǹkan dáhùn sí dáadáa sí é wù bàbá tó ń tọ́jú ọmọ rẹ̀ dáadáa jẹ́ kí gbogbo ṣe ṣe wàhálà tó ní ọkọ̀ yọ lára rẹ̀ kò wò fún kílọ̀fà tí òjò tó yẹn. eléyìí lọ́jọ́ ká máa wò yí tí àbútọ́ àlejò gbogbo nǹkan tó yẹ kó fi mọ̀nà náà ló kún fọ́dọ̀ rẹ̀ ní àkókò ìjọ náà kí ló wá fà tó wá sí léde kádà látọ̀ láwọn ọmọ ẹgbẹ́ náà òun náà ni àṣùbù hatul muhiqatu bi abi talib. àṣùbù hatul muhiqatu àwọn dánàdánà àwọn ọ̀rọ̀ kan lè fi máa dáyàn lọ́nà ọmọ tó wà ní ẹ̀kọ́ ní ìsìn àwọn kan bá kú gbó sí lórí oṣù dá lọ́nà ní ìlọ́wọ́ lójú ọ̀nà iṣẹ́ ọwọ́ kan tí ń pa lọ́wọ́ tó yẹ kó sórí eré níbẹ̀ tí àwọn ẹ̀sìn tí mo fi fúkẹ́ rẹ̀ wà òkè pẹ̀lú bí ń ṣe ní àwọn ọ̀rọ̀ tí wọ́n fi dáyàn lọ́nà ń bẹ lọ́dọ̀ àwọn tí wọ́n mọ̀ ní ọjà wọ́n ونالك بعض طريق نعم شوف الدفعان يا محمد صلى الله عليه وسلم علم الأعمال بيه كتين العواي دانا دانا شوي دانا دانا شوي كبع بطاري كيف بيه سلام صقبا ليس قومي جنان من المسلم هو شبهة الأصحاب شبهة الأصحاب دانا دانا يعني عواي يبو عواي يبو كما دانا tó ń tí máa ń dáyàn ọ̀rẹ́ burú ní ọ̀fẹ́ kí ìkànnà ní ṣubú àti àfáàbù àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé dáni lọ́nà tí jẹ́ sí gidigidi yàn lọ ìkànnà ní ẹ̀rọ ìkejì náà àwọn dáná dáná tí kò jẹ́ sí àbúkọ alẹ́bí kọ́ gbà fún ànínábì sọ́lọ́lọ́ Táwọn bàbá wa tọ́lọ̀ wọn wá gbà lẹ́sìn fún wọn. Ọ̀dà rẹ̀ nà nà ọmọ tí wọ́n ní wá lọ sílé ẹ̀kọ́ báyìí lọ ilé ẹ̀kọ́ tó yẹ pé wọ́n ní flagbos wọ́n lẹ́kọ̀ọ́ wọ́n jẹ́ sí ń kọ́ yẹn dáadáa àwọn eh, àlékún tó ní máa ṣẹlẹ̀ lófìsì ń kọ́ ha àlùbáríkà pọ̀ mẹ́ bẹ̀rẹ̀ ní kọ́ wá lọ eh, wá máa lọ ilé kí ó tó jẹ́ sí pé kò ní ọjọ́ tó wọlé kò sì lọ́jọ́ tó fi kí ni lọ́jáde ara àwọn àjẹwò bẹ́ẹ̀ dára ni ọmọ wà pẹ́ ọmọ mi bíbí káàtì kìíní ní freedom eh, ayé nù ní so àwọn dáná dáná ẹ̀sìn ń bẹ àwọn bíbí àpọ̀lọpọ̀ wọn láti fọ́n pé kò ń bẹ̀ ó ti sáwọn bàbá wa wà á máa ṣe so àwọn dáná dáná ẹ̀yọ́ àlùmọ̀kẹ́ bọ́ọ̀lù alágbàlẹ̀ bó ti bá yàn ká sáré ẹ̀rí tó túbọ̀ àlejò lápapọ̀ dánàdáná ọ̀rẹ́ àbí alábàárà eh, àwọn dánàdáná alábàárà àti dánàdáná mọ̀fẹ́ máa kọ́pì mọ̀fẹ́ máa ṣe bí àwọn bàbá wa. àti dánàdáná mọ̀fẹ́ máa kọ́pì mọ̀fẹ́ máa ṣe bí àwọn bàbá wa. Eh, àwọn sọ fún mi gbọ́ alákùnrin má ṣe bá rìn má ṣe mú ní alábàárìn àfẹ́yìn rẹ̀. Hmm. Eh, tó ọ̀rọ̀ bá ti lè ṣe náà bí wọ́n ṣe tẹ̀lé burúkú lọ́ba múni alábàárín ìdílé ìbẹ̀rẹ̀ burúkú wa ẹnikẹ́ni tó bá fẹ́ sórí rí láyé tá a wà nítorí àwọn akẹ́kọ̀ọ́ láti bẹ̀rẹ̀ ní kejì rẹ̀ ẹni tí gbé wa níbi kò tò ní náà ní àbútọ́ rẹ̀ káwọ̀ kẹ́kọ̀ọ́ látara àtẹlẹ́ tí òun náà ni ó ń pa ìlẹ́gbọ̀n Muhammad ó tún máa nàbí ìlú wa gbà sọ́lọ́ wa sọ́lọ́ wọn ti kékeré ọjọ́ àbùbà ìnáàdì sọ́nà láwa rẹ̀ ó ti sí takuntakun pẹ̀lú Islam tòmọ́tò ìjọba ìlú kò jẹ kò jèrè wàhálà kò oògùn ojú rẹ̀ ọkà òwú ti bà ní sọ́nà kí lọ́wọ́ á kó bá tẹ̀sẹ̀ kó jèrè ìlú náà ní alábàárín òbúrú tókùn ló kó bá tí ọ̀jẹ̀ kó ṣe mọ̀fẹ́ mọ̀ sí bí àwọn bàbá bàbá àwọn ọmọ náà rọ́ọ̀dẹ̀ sáà ọlọ́bẹ̀ sórí ìró ó yà máa kẹ́kọ̀ọ́ lára ẹni tó onílàákàyè òun náà lẹ́nu tó bá wù ní títẹ̀ títẹ̀ láyé tí ń ṣẹlẹ̀ táwọn onílàákàyè bá ti wù bá wọn ti di títẹ̀ bọ́mọ bá yọ láàárọ̀ bẹ́ẹ̀ ni ọkàn máa wù bọ́mọ àná pé ọkàn yọ náà ni a ah, ò sí làákàyè ni ẹ̀kọ́ ọmọ nítọ́ yọ ẹ̀yẹ́ pé àwọn kan náà ti yọ lónìí náà tí ó di pé jíjẹ ìnáyẹn tí wọ́n náà ṣe kí ni ọyọ lónìí tó bá wọ̀ náà onígbò pọ́pọ̀ làtọ́ òun ti wọ̀ lónìí àwọn kan náà wà tó ṣe pé tí wọ́n ti wọ̀ lónìí bóyá wọ́n kú ni o àbí sáà wọ́n tán tóun bá yọ ọmọ pé àwọn ah, jí àwọn kan náà lónìí tóun bá wọlé kọfẹ́ kan lọ́gbẹ̀ àwọn kan ti kú lónìí tí àwọn bá pọ̀ nìkan mọ̀ tó òde kọ́rẹ́kọ́ ọmọ bí orí ọlọ́run mọ̀ pọ̀ àlè kan tó àwọn ẹ̀kọ́ yìí ńlá káyè gbogbo ìṣẹ̀lẹ̀ gbogbo ìṣẹ̀lẹ̀ tí ń fẹ́ àlàyé fún àwọn yìí bọ̀ bá rí ìṣẹ̀lẹ̀ kan tó bá ṣẹlẹ̀ sẹ́yìn sọ ọyẹ kan kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ fẹ́ kọ́ kọ́ lára ọlọ́run bá sì pè wá ó kì wá ó kì àwa mùsùlùmí ṣùgbọ́n orí wa òwú hmm. ó kì wá tó mọ̀ wí ó kì wá orí ọ̀pọ̀lọpọ̀ wa òwú hmm. ọlọ́run lẹ́yìn mùsùlùmí ní wọn wú nǹkan lásán ẹ̀kọ́ tó wà fẹ́ kọ́ lára àbúta bíbi ni pé báwo làwa náà ṣe ní jìn sùúrù ọ̀sìn tí àbúta bíbi ìjọba máa gbó dodo wá bá wa káàkiri máa gbà hmm. ìmọ̀tọ́gbà máa gbà ni pé kó jìnnà sáwọn ọ̀rẹ́ bú mo sì tún jìnnà sí pé kọ́pì ọ̀rẹ́ sí bí bàbá mi fẹ́ sí bí àfa wa ẹni ló tún sọ̀rọ̀ bí àfa rẹ̀ kò sọ̀rọ̀ lọ́rùn o ẹ̀yìn mo dáadáa sọ̀rọ̀ kọ́ tọ́ba rẹ̀ lọ́rùn no problem ọ̀là ńlá àbọ̀ ẹ̀kọ́ mo tàbí bẹ́ẹ̀ náà ẹni mi ọ̀wọ́ sọ bí àfa rẹ̀ kò sọ̀rọ̀ lọ́rùn o ó ní lára o gbogbo àwọn nǹkan yìí àgbọ̀dọ̀ sọ̀rọ̀ àwọn ọba ń sọ fún asọ́tún náà ọ̀rọ̀ àyàkọ̀ ti fọ́ ọlọ́run ọba ń wọ́n akẹ́kọ̀ọ́ mbẹ̀ ni bá a ṣe ń kọ̀ lónìí fún akẹ́kọ̀ọ́ lára ìṣẹ̀lẹ̀ incident tó ṣẹlẹ̀ sí àbútọ́lì ẹnu ọ̀nà lílọ́wà fẹ́ kọ́ wọlé ṣùgbọ́n kíní kan ọ̀tún kó ṣe kí ni kọ́ wọlé ọ̀tún lé wọn. ọlọ́run bá sọ ní sọ́tún náà ọlọ́run bá sọ pé yóò kọ́ lébù lẹ́yìn náà náà. yóò kọ́ lébù lẹ́yìn في ذلك لعبرة لأولي الأبصار إن في ذلك لعبرة لأولي الأبصار Allah causes the night and the day to profit each other. Truly, indeed is indeed a lesson for those who have insight. Ẹ̀ẹ́n bá nílà fàyè, àlùkò àná sọ yìí, a sì ń ké à a kàn wò, ọlọ́ni yóò kọ́ lébùlọ̀, ọlọ́ni mọ̀mọ́ yìí mo ṣe ń yóòrò mà yọ̀sán ọlọ àwọn òdì ọ̀sán di èrò òdì. yóò lè bolú ọ̀rọ̀ lẹ́yìn àwọn nínú ọ̀nà kọ́ làbà náà ní kéèyàn máa yí ìlọ́dún sílọ́sì ní tí mò ń yí ọ̀sán tí mò ń yóòrò tí mò ń yóòrò tí mò ń yí ọ̀sán tí ò dó ọ̀sán láwà òru láwà ní ìsẹ̀yìn lẹ́yìn gbọ́ wa òru lẹ́wà báyìí alẹ́ lẹ́wà ní ọ̀la ẹ̀rọ wákàtí mélòó kan ọ̀rọ̀ tó tún ti dé ọ̀sán náà ó tún lọ òru náà ó tún dé ọlọ́run á ní ẹ máa wòye sí dáadáa kì í ṣe pé kọ́ ọmọkàn yín yí lásán ẹ máa wò lásán sí ọ̀sán sílé aago mélòó lólu aago kan ọ̀sán sílé aago mélòó lólu aago méjì àárẹ̀ ilẹ̀ ti sùn má máa wò bá ń lásán nú aago máa ronú sí pé. ìrìnà ti bá ní kàdà ẹgbẹ́ ọ̀tá ilé ìwé ìlànà fọ́. kò sí nǹkan tí ń ṣẹlẹ̀ lórílẹ̀ ayé àfikún àwọn àwòye fúláwà mùsùlùmí sọ́dọ̀ ni mo àwọn nǹkan tó náà bá tún ṣe bẹ́ẹ̀ náà ni ọlọ́mọba sọ pé wá inna lakum fil an'ami la'ibra وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونها ولكم فيها منافع كثيرة ومنها تأكلون I'm verily there is indeed a legend for you, it gives you to drink that you make of that which is in your belly, and there are in them Numerous other benefits for you, and of them you read. Ọlọ́run bá sọ pé wá ní alákùnrin fílà àárín láàrin lọ́rọ̀. Ọlọ́run ni ẹ máa wo àwọn ẹranko lásán, ẹ máa wò wọ́n pẹ̀lú òye ó ní ẹwù ràkúnmí sí náà ẹwù dáadáa òye ń bínú ẹwù màálù ẹwù dáadáa ẹkẹkọọ mọ ẹwù ewúrẹ́ lẹ́yìn bọọba ní ràkúnmí tó ní ọ̀dà lè wúrẹ́ bọ́ọ̀ lè wúrẹ́ bọ́ọ̀ lọ́n títí nàìjíríà ètò tìǹtì púpọ̀ ọba ń lọ lójú ọ̀nà ọ̀pàdé ewúrẹ́ ọmọ wò lásán ọlọ́mọ bá sọ pé. wà ilẹ̀ lákòròkè lánàá nílà ìrẹ́rọ. ọmọ

yóò sì lọlẹ̀ ìmí ń sì máa sí dáadáa ìmí ń sí dáadáa báyìí ni ẹ máa kẹ́kọ̀ọ́ ni ọlọ́run bá sọ pé ẹni mùsùlùmí bá ti fẹ́ kẹ́ jẹ́ nù ní wà iná lọ. wà nínú àràkùn lọ. bẹ́ẹ̀ ni mi máa fi mùtù mi àwàlàkùn fi àmàlà fi rùkà fi ọtún wà ní àdàkùlù ẹ̀yìn ló bọ́ mi èyí tá à ṣe fún wa náà ni wípé àbútọ́lẹ́sì àkọ̀mọ̀ríléwọ̀ ọkọ̀ láìjẹ́ náà wọ tó ń ti bí wọ́n ṣe pè é tó kòrónà lọ kí ló mú tí ò fi jẹ́ rọ́nà lọ alábàárin ebú. ìjọ ọjọ́ rọ́nà lọ náà lábàárin ebú. àwa fẹ́ ká kẹ́kọ̀ọ́ mbẹ́ pé báwo làwọn náà sí ní lọ́ọ̀ ebú kọ́mọ́ bá ti kó bá wa bó ti kó bá. àbúrò rírì. gbogbo nílàáká ẹ ayé fẹnu kò rí pé ewu ń jẹ lóko ló ń jẹ lóko ewu ló náà fara.

àwọn òyìnbó náà kó ojú ẹ náà bí ẹgbẹ́ ẹlẹ́yẹ wọ́tọ̀ náà owó onílàákàyè láyé wọn fẹnu kò rí pé tí nàbà ń bẹ́ni burúkú ìbàyè jẹ fún yìí ọmọ tí ọmọ gbó ọmọ tí bábó ní gbó yóò mú gbó ọmọ tí ọmọ lè pàtẹ ẹni tí ń jáde tí bábá wọn rìn yóò di sẹ́yìn ọmọbìnrin tí ọmọ sì náà àtọkùnrin tí ọmọ sì náà tí ó bá bó ń sì náà yóò náà ló ń sì náà four one nine yóò di four one nine ọmọ yahoo yóò di yahoo olóṣèlú tí ọmọ owó kó jẹ tó bá lọ wọ pátì tí wọn ti ń kówó jẹ kí ló náà ṣe ni ọmọ kówó ni gbogbo wa la fẹnu kò lónìí làṣẹ ṣùgbọ́n káyé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn òun ṣe wà sí ìfọ̀mẹ́sìn ara ẹni tó wù ní jàǹbá rẹ̀ èyí dáwà fẹ́ mú fún àrùn ẹ̀sìn ẹ̀yìn wò ẹ̀sìn àwọn abẹ́sọ̀ ti wà. bó o ti ń fẹ́ ìṣàwọ̀ rẹ̀ nínú ayé bẹ́ẹ̀ náà nìkan ṣẹ̀ṣẹ̀ èèyàn nínú ẹ̀sìn náà má bàa rìn má mú lọ́ọ̀rẹ̀ àṣẹ tó jẹ́ ní rẹ̀ náà ìtọ́ba wà lọ́kàn yìí nínú tí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ẹ̀yìn ló ń bí dáa tuntun tó náà àfáà tí ó ti gba aláwo ni òun náà lọ rẹ rẹ ẹ ẹ á di ẹlòmíì lè fi ta lọrẹ rẹ ló bá ń dá kọ ọmọ báyọ sọmọ fi àìwọ ibẹ yẹn sì yẹn rí ọ̀rẹ́ rẹ náà láláwo àfáà ni òun àlùfáà ni ọ̀rọ̀ rẹ náà ló ń bídí àtọ̀hún ọ̀rẹ́ rẹ náà ló ń bídí àtìsàlẹ̀ ọ̀rẹ́ rẹ náà ń bídí àti òkè odò ah, ah. àtìsàlẹ̀ odò hmm. gbogbo àwọn aka gbogbo wọn wà rí kan ògbé kan gbogbo àwọn alábàánú rẹ ẹtí wàá fẹ́ máa wá ti tiẹ̀ mọ́ ìwọ náà àgẹ́gbẹ́ ara wọn wọ́n ah, àwọn àṣẹfẹ́rí tí wọ́n á wípé ọ̀nà tí àwọn lè gbà mọ ẹni tí ọba jára àwọn tí òfin ní fa àwọn alẹ́ òun náà ní pé káwọn máa di àwọn ọ̀rẹ́ burúkú sí káwọn máa di àwọn ọ̀rẹ́ burúkú sí ẹni náà káwọn máa ti di àwọn ọ̀rẹ́ burúkú sí àwọn ẹni tó yẹ sí pé wọn ò ṣe ẹ̀sìn àwọn àwọn kèfèrí wọ́n ti mọ̀ sí pé wípé àtàwọn ẹni burú wọ́n ti mọ̀ sí pé wípé irin tí káwọn lè máa lò láti fi de ara àwọn mọ́lẹ̀ òun náà ní kí wọ́n máa àtàkì burúkú táwọn jẹjẹ náà fún ọ̀bẹ ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ tó bẹ́ẹ̀ náà làwọn tó wà lákòókò fún un wọ́n máa méjì láti rí pé àwọn rí ọ̀rẹ́ burúkú tí ó fẹ́ ní kéèyàn náà ó lè bá àṣẹ́kù sínú kéèyàn sínú àbúrò nínú bọ́ọ̀mù arákùnrin láwọn ọmọ yìí tó nínú alukur'an al-karim àti nínú hadith anabi sallallahu alaihi wa sallam àti nínú ọ̀rọ̀ àwọn onílàáfà yìí tí wọ́n jẹ́ lẹ́sìn islam wọ́n ti pè wá wọ́n ti fara lé tí wọ́n ti ṣe wọ́n bẹ̀rẹ̀ pàpọ̀ pé ká jìnnà sí ká máa bẹ́yìn burú dókò. wọ́n wá ká àwọn kàtígórì sí wọn wọ́n ní kàtígórì àkọ́kọ́ ní àwọn ẹlẹ́bọ mọ́mọ́ ẹlẹ́bọ lọ́rẹ̀ àwọn bẹ̀rẹ̀ mí ẹlòmí kọ́lé òun ò ní gbẹ́ni kankan sílé wọn àfàwọn ẹṣẹ́ ìṣe mùsùlùmí ẹ̀wọ̀n mùsùlùmí yẹn máa jẹ owó nìyà sọ̀rọ̀ pé ìwọ náà gangan máa fi ayé pé ìwọ gangan ètè mùsùlùmí tó yẹn dúró ó fi wá máa bẹnu àtẹnu mùsùlùmí èmi ní mùsùlùmí lẹ́ni tó gbélé lẹ́ni tó kọ́lé lẹ́ni tó ń ṣiṣẹ́ ọwọ́ tí wọ́n dáa púpọ̀ àtìlẹ́yìn tí èso mùsùlùmí kan dà nǹkan ó hmm. kí lórí tó fi wá jẹ́ sí pé ìwọ mùsùlùmí ọ̀lẹ́ni tó ọgbà lé rẹ ọ̀lẹ́ni tó ń bá gbogbo wọn pátápátá kékeré gbogbo wọn jẹ́ ah. àjẹ́gbọ̀wọ̀ náà ọ̀dànù eh, kòránì sọ fún apé ká jìnà ká jìnà tètètètètètètè bí ká mú àwọn ẹni burúkú lọ́rẹ̀ nínú àwọn ẹni burúkú ẹni àkọ́kọ́ náà làwọn ẹlẹ́bọ àwọn kékeré nínú àwọn ẹni burúkú kèlò náà làwọn bíbíà eléhùn ni àwọn èèyàn kojú pé láwọn mùsùlùmí lákòókò dáwọn ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n bá sọ ní ìfihàn àwọn òrìpáwọn èèyàn pàtàkì rẹ̀ òun náà làwọn ẹlẹ́sẹ̀ ẹ̀wọ̀n ẹlẹ́sẹ̀ hmm. ń pé ọ̀mùtí ẹ̀tún pàṣígà àwọn ti ṣìnà àwọn èèyàn tẹ́ tẹ́ máa rọ́mọ wọn pẹ̀lú ọ̀gá àmọ́ ah, bá ní o hmm. ọ̀dọ́ bá láwọn bíbíà tí ń bá wọn ṣe ọ̀nà mọ́lídì hmm. ọ̀nà kìíní kan gbogbo àwọn kẹta àmọ̀ sí bíbíà náà sí àná kàlátù oníkìíní ọ̀nà sí kìíní gbogbo àwọn nǹkan yìí wọ́n máa fojú kéré rẹ̀ ẹ̀yìn onílà ẹ má bẹ̀rẹ̀ sí ara yín jẹ́ ẹ má mú lọ́rẹ̀ ẹ má mú lẹ́bù lọ́rẹ̀ ẹ má mú bídà lọ́rẹ̀ ẹ má mú ẹlẹ́sẹ̀ náà ní kíni. mùsùlùmí lọ́wọ́ máa jìnnà tẹ́lẹ́bọ bẹ́ẹ̀ náà lọ́wọ́ máa sá tèfètèfè fún bídà wọ́n máa wá ọ̀yọ́ lọ́mọ sá fún wa ẹlòmíràn rò pé àárín bó láti wá sí sábà tí wọ́n ó sì máa kí gẹ́gẹ́ bí aláìsàn tí ń wá ẹ̀ bá lára rẹ̀ yá wọ́n rẹ̀ pé mi ò sí nílé àbí ẹ padà wá ẹ ti géètì hmm. ẹ lọ pé àwọn bí ṣùgbọ́n bẹ́ẹ̀ náà làti ṣe pẹ̀lú bídíà náà a máa sá a máa sá fẹ́lẹ́ bọ̀ a máa fún bídíà a sì máa ká gún àwọn ẹlẹ́sẹ̀ rà. ọlọ́run ọba ti pa wá láti ẹ̀rẹ́ débi tí mo fún wa níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé ọlọ́run ọba sọ fún náà kó ànábi náà kí ó kí kí fún wa pé ẹ̀ jìnnà sí kẹ́ ẹ máa ní ìfẹ́ mú àwọn ẹlẹ́bọ lọ́rẹ̀ kẹ́ ẹ má wọn ní dídí àlọ́rẹ̀ kẹ́ ẹ má wọn ẹlẹ́sẹ̀ lọ́rẹ̀. èdè bí wọ́n kó bá yín wájú ọlọ́run ọba àwọn yẹn ló kó bá bú bọ́ọ̀lọ́run ọba àti rí àkóbá bẹ́ẹ̀ ni àfi ń kì í fún wa lónìí àwọn ọba sọ wípé wá ìdá àrọ́ آياتنا فأعرض عنهم حتى يخرجوا في حديث غيره وإما ينسينك الشيطان فلا تقعد بعد الذكرى مع القوم الظالمين ọlọ́run bá sọ wípé wàyíláàrọ̀ àyíkàlẹ̀ ní àyà kò dùn náà fi àyà àti wà nẹ́bì ànẹ́bì ọlọ́run bá sọ ọ́nà ànẹ́bì ọlọ́run ti gbà pé eh, ọlọ́run gbà pé wọ́n eh, bá ti nǹkan kan ọlọ́run ti kàn sí gbogbo ẹ̀ ara pípé nù ni àwọn ti wá ìní ìwà rẹ̀ pé a máa ti ṣe lọ́nà táyì kú láyé eh, àwọn ànẹ́bì ọlọ́run wọ́n bá sì ṣe ọlọ́run sì tún wọn sí àwọn ọlọ́wọ́ ń sọ fún ànẹ́bì pé ìdí ẹ mélòó ọ̀ìdá ó lè ṣe pé ọmọ aláwọn bídá o ọmọ aláwọn ẹlẹ́ṣẹ̀ o àti pé ó lè ṣe ànábì rí bó la ó tó wá ní rí ó là wá ń bá wọn jà bá wọn mu ni bọ iwájú ilé rẹ ń bí jàmbá ìdílé rẹ ń bẹ ń bẹ ṣùgbọ́n bó ló ti mọ àṣàyí àwọn màmá ní ìjà yìí náà ni ọjọ́ wọ́n á rí tàlẹ́ náà yà kó dùn nàbí mo ní gẹ́gẹ́ bí wọ́n tó ń drive fún mọ́tò nílẹ̀ nàìjíríà àfikálọ̀ fọ́pọ̀ lójú ọ̀nà ọmọ pẹ́ náà ni bàbá náà ti táyé sí náà pẹ̀lú àwọn àwọn ẹlẹ́sìn àwọn bíbí àwọn wọ̀nyí hmm. wọ́n ti gbalé gboko ọwọ́ àṣà fún wọn náà ni ọmọ hmm. dọ́gbọ́n ọmọ àṣà fún wọn ọjọ́ wọn mọ̀ pé ìlànà tiẹ̀ ni yóò ìwọ́n hmm. yẹn bá fẹ́ ọmọ lọ́nà wọ́nà láti fi ọ̀rọ̀ bá wọn jókòó ọ̀rọ̀ àfihàn tó bá أرأيت الذين يقولون في آياتنا tọ́bára wọn tó jẹ́ sí pé wọ́n jìn sọ́sìn ẹ̀sẹ̀ dálà pàápàá jùlọ bí ẹgbẹ́ bá ti kàfà nínú ọ̀nà káyà ìhà wọn sì fi lọ́nà bá no ibn sirin àtàwọn àfáàn ńlá ńlá wọn ni inna hadhihi al-ayata nazalat fi ahli al-bid'ah wal ahwa' àwọn àmọ́ ibn sirin muhammad ibn sirin àwọn àfáàn láti ìdògbóná dáadáa ni wọ́n ká tutù dáadáa àwọn àwọn yorùbá ni wọ́n fẹ́ pàǹsọ́ lọ́wọ́ wọn kó gbóná àwọn tutù dáadáa làápà wọn àwọn tí bá ń ṣiṣẹ́ náírà máa kó gbóná dáadáa hmm. àwọn àfáà wa muhammad ibn sirin wọ́n tutù dáadáa mọ́kàn ah, gbóná dáadáa mọ́ eh, àwọn àfá àtijọ́ ọ̀nà pé ògùn náà ni wọ́n ṣe ah, àfá yẹn gbóná o ah. ó gbóná tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìṣẹ́lẹ̀ pé kìí ṣe kí lọ́mọ ní ọmọ ní ọ̀hún ẹ̀ẹ́dẹ̀gbọ́n gbóná ní tiẹ̀ àwọn àfá wa ibùdó sèrí ni àwọn ẹ̀wọ̀n hmm. eh, hmm. tutù dáadáa àwọn àmọ́mù Bukhari wọ́n tutù hmm, dáadáa àwọn àmọ́mù Muslim wọ́n tutù dáadáa eh, ọlọ́jà wa náà tutù wọ́n ìbúnú sí rí nà àtàwọn míì wọ́n ní ááyì ááyà tá n ká ẹ̀yìn wọ́n ní tọ́lọ́ wọn bá fún náà làwọn oníkẹ́yìn. àwọn hmm, bá ti rí wọn ẹ́ rí wọn náà tẹ́ bá ti wá rí wọn fàárọ̀ rí bàá. fàárọ̀ bá ní hom. yà á sá fún wọn. àtàyà kúrú fi hàdí bí mi kọ a ọ gbọ́dọ̀ bá wọn ṣe títí tí wọn fi parí tí wọn sọ fáwọn fi dídí àmì ẹ bá wá sọ fáwọn fi dídí àmì ẹ jọ máa sọ ṣẹ́tọ́ọ̀nù. àìwá ìnáyẹ ọlọ́run tó ń bá ìnáyẹ yìí pé ah, èsì mọ̀ lè lù ọ́. Hmm ní pé máàlì ń bíbí àní kọ́ ọ má fẹ́ jọ wọn. rájá wọn aláì èsù ló ń bíbí àárín kiri ni mm. èsù ó ń gbé kiri ni ó ń gbé kiri ẹ lákùn nígbà táwọn méjì wá dó ti àbútọ́ rí lọ kánìlẹ́ bí ọlọ́run dé tọ́lá ọ̀sán àná ìbẹ̀rẹ̀ fún bí ọmọ rẹ̀ lọ́jẹ́ ẹ dákun ta ló yẹ kí bàbá yẹn ó ni kò gbọ́ torí wọ́n dé sùn jẹ́ ní tiwọn. wàhálà máa ọlọ́run bó wà nábì ṣe tó tọba jókòtà àwọn ń bíjà àbójókòtà àwọn akẹfẹ àbójókòtà àwọn ẹlẹ́sìn ìtumọ̀ lè lò ó o. Ọ̀la àkọ́kọ́ ìjẹ̀ bá dá sí ọmọ àlùkọ́wọ́ ẹ̀wọ̀n níbi. Wọ́n ànábì látòní lọ ọ̀wọ́rọ̀ jókòó sí àmọ́ o. Tòdẹ́ fún àwọn táwọn òní alábòsí ni wọ́n. Hmm. Àyà ní sọ́tún ní káyà one Ọlọ́run ọba sọ wípé. وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا آخر كل جبل فإنكم إذا مثلهم Bàbá ti jókòó táwọn dídí àkílẹ̀ yìí náà. Ẹ wọn lòun ní náà Ẹ mọ́ta wọn. Ọ̀rẹ́ mi ni àrígbàgbé ara wa àti wọ́n náà ti dára wọn. Hmm. Báyẹn ni oṣù ká sọ, ابن جرير شيخ المفسرين انا شو ما لا يا هم بيجانا انا فكر وقع لا لا من بيجا لوري من بيجا لوري النبي عليه الصلاة والسلام أنا عرفت إمام الترمذي قال المرء على دين خليله المرء على دين خليله فلينظر أحدكم من يخالل فلينظر أحدكم من يخالل شو بنان يقول ènìyàn lórí ẹ̀sìn ọ̀rẹ́ lọ́wọ́ láàárín hmm. ọ̀rẹ́ tí mọ́tí máa lábájá ah, eléyìí à ah, aláwo ni àwọn náà kí ló pẹ̀ aláwo ni hmm. ẹ̀ má mọ́ ọ̀rẹ́ ààyò àti kọjá títí ènìyàn tó dáa. Hmm. kọ́rọ̀fà ọkùnrin kan náà àwọn jàhìlíyà eh, ó ní anilmọ́rì ìlàtà wàtálà ń kọrí nìyẹn. ọkùnrin ló kọrí nìyẹn. بالمقارن يقتدي وكل قرين بالمقارن يقتدي فكل قرين بالمقارن يقتدي المرء لا تسأل وسل عن قرينه عن المرء لا تسأل وسل عن قرينه فكل قرين بالمقارن يقتدي وكل قرين بالمقارن يقتدي وكل قرين بالمقارن يقتدي alhamdulillah alérò pé ẹtí gbọ́dọ̀ ètò yìí ètò wa tí a pè ní kọ́rọ̀ láti bí ọgbọ̀n ìtẹ́jú sẹ́yìn láti ẹnu olùkọ́ àgbà pàdé láti ṣe ti dr fadil nurudeen abdullahi alimam fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé nípa